من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون Olha, الفريقين أحق بالأمن ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون ظلما أن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 atọrọ gị àti ìkẹ́ ọlọ́run fún ụwa Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́run kí ó má tó lórí rẹ̀ àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwọn mùsùlùmí àbí ọlọ́run ọba ní tóbi rẹ̀ kí ó mọ́sẹ̀ fi ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ kárí ẹnì kọ̀ọ̀kan wa níbi tí a bá tafsiru adé ibẹ̀ náà láti tún máa tẹ̀síwájú lénìí o náà ni ṣíṣàlàyé àwọn oore èyí tí ọlọ́run ṣe fún anábì Ibrahim alayhi salatu wassalam látara àwọn tí ọlọ́run ní kó jáde lára anábì Ibrahim gẹ́gẹ́ bá náà ṣe mọ̀ wípé ìdùnnú gbogbo bímọ bímọ o náà nìkan mú wúlò kò sáǹfààní nínú àwọn ọmọ tí ọmọ nìyàn bí kalẹ̀ tí wọ́n wá jẹ́ sábàbí fìtínà fún anabi ibrahim aleyhisalatu wasalam ọlọ́run ṣe àwọn ọmọ rẹ̀ ní olú ọmọ ó sì ṣe wọn lánàbí àwọn tó pọ̀ nínú àwọn ọmọ àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ eléyìí ìdẹ̀ra ni lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala àgbéga ní iyì tó tóbi ni tí kò sírú rẹ̀ fẹ́lòmíì nínú àwọn tó ti ṣáájú ọlọ́wọ́n bá ń sọ náà Al-Qur'an Al-Karim A'udhu billahi minash shaitonir rajim Bismillahir rahmanir rahim wa wahabna lahu Ishaqa wa Ya'qub kullan hadayna ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان ومن ذريته داود وسليمان وأيوب ويوسف ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ gbogbo aláyé ọba tó ṣe kódò ẹ̀ ń dọ́ba ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ńjọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmà abẹ́lọ́run kó mọ́sà ìka ẹnìkọ̀ọ̀kan wa kúnú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ni wa wahabna lahu Ishaqa wa Yaqub ọlọ́run ọba ni àwa la fi ta Ibrahim lọ́rẹ lẹ́yìn ìgbà tí ojú ọmọ ti pọ́n anábì Ibrahim àwa fún ní Ismail lẹ́yìn Ismail àtúnwá fún ní Ishaq olófà aláìmí inú al-Qur'an anabi Ibrahim alayhi salatu wassalam oní alhamdulillahi alladhi wahaba li ala Ismaila wa Ishaq oní ọpẹ́ ní fọ́lọ́hún ọba tó fi ta ala kíbàrì pẹ̀lú agbára ni mo fi bí Ismail àti Ishaq pẹ̀lú arúgbó ara ló fi ta mo dúpẹ́ anabi Ibrahim kò sì máa ronú wípé nígbàtà wá bímọ nígbàtà ti wọ ó tún dúpẹ́ fọ́lọ́run ni ó ní alhamdulillahi alladhi wahabali alalikibari ismaila wa ishaqa pé ọlọ́run ọba mo dúpẹ́ tó ń ta gbára ó sì tún ṣàánú mi ó tún fún mi lọ́mọ ó fún mi ní ismail ó tún fún mi ní ishaq ìyẹn túmọ̀ sí wípé kò sígbà tí ilẹ̀ orí ọlọ́run ọba sùn èyíkéyìí nínú àlámọ̀rí tá ń nà gáásí tọwọ́ wa ò tí ì tẹ̀ á gbọ́dọ̀ jákàmùnà torí pọ́lọ́wọ́n ọba tayọ ẹni tá a sọ wípé kò wá lágbára bẹ́ẹ̀ abíkẹ́yìn wa máa sọ pé ọlọ́run tó bá sì lè gbìyànjú tó lè ràn mí lọ́wọ́ só ní ìdíkọ́sẹ̀ máa gbìyànjú ni ìnàmà amúrúhó ìdáàrọ̀ dàṣáyé àà ayé àkó àlámọ̀rí tọ́lọ́ bí ṣe máa ṣe nǹkan tiẹ̀ náà ní pé kó sọ pé kó rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ láì ní wo ọjọ́ orí láì ní wo núran tó ti wá láì ní wo iṣẹ́ tó ń ṣe ẹlòmí àmọ́ kó yẹpẹ̀ lásán ọlọ́run àṣìṣọ́ ní multibillionaire ẹlòmí sì ń bẹ yóò ní ẹjẹ́ kó ń lọ sí yunifásitì kó ń lọ rí di medicine bóyá tó ń bá jáde òun lè dèèyàn pàtàkì láyé yóò jáde náà yóò tún máa tọrọ jẹ ní yóò sì ní certificate lọ́wọ́ as a medical doctor iṣẹ́ kọ́ ni èèyàn fi tóbi nípò certificate èèyàn gbé lọ́wọ́ kọ́ ní fi sọ̀yàn dọ̀lọ́rọ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ ká gbìyànjú ṣùgbọ́n tí ń jẹ́ pé kẹ́nìkan ó jẹ́ nǹkan kò sí lọ́wọ́ ẹnìkan kan wọ́n lọ́wọ́ ọba ló wà anabi Ibrahim aleyhisalatu wasalam tó ń ti bí ó ṣe farúgbó ara bímọ ó tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò dàbí àwa èèyàn sìn tọmọnìyàn mi ọmọ sọ wípé tọ́ ọmọ tá ń bí kalẹ̀ àtijọ́ fifty tó ń wá ṣiṣẹ́ dákọ̀ bí tó ń wá lè jọ oúnjẹ ọmọ báyìí ṣùgbọ́n Ibrahim alayhi salatu wassalam ẹ wá wo ọmọ méjì tó bí ẹ̀wọ̀n tí wọ́n dà nínú ìtàn ọmọ ènìyàn lẹ́nu gbogbo wọn àmọ́ trace wọn gbogbo wọn padà sọ́dọ̀ anabi ibrahim ni gbogbo àwọn anabi ọlọ́run lọ́lọ́wọ́n bá fi ní wàwà hábínà lahu ìsáàkọ́ Yaqub ọlọ́wọ́n bá ní àwàlá fi Ibrahim afita lọ́rẹ̀ afun afikẹ́ afiṣekẹ́ afun ní Isaac lẹ́yìn ìgbà tá a ti fún ní Ismail asàlàyé fún wa nínú tafsiri tó ṣáájú ipe ọdún mẹ́rìnlá ní Ismail ló gbà lọ́wọ́ Ishaq Ismail ti tó ránṣẹ́ kọlọ̀wọ̀n bá tó fún anabi Ibrahim ní Ishaq Ismail ìyẹn jẹ́ ọmọ tí Hajar tó bí Ishaq òun ni ọmọ tí Sara tó bí ismail ọgbà ọdún mẹ́rìnlá lọ́wọ́ ishaq ọlọ́run ọba wa ń tọ́ka sí ishaq láàyè lọ́lọ́run ọba fi ti ọ̀rọ̀ ishaq ṣáájú torí pọ́rọ̀ ishaq lọ́lọ́run fẹ́ sọ. ọlọ́run ọba láwa la fi ta ibrahim lọ́rẹ àfúnni ishaq nígbà tá a fún ní ishaq ọmọ ọmọ ibrahim oníyàkú Isaac òun ló wá bí Yakub tí wọ́n ń pè ní Jacobu òun ní jẹ́ Yakub ọmọ ọmọ anabi Ibrahim ọmọ Isaac òun ní jẹ́ Yakub ya Isaac ló bí Yakub ṣùgbọ́n láàyè yìí nítorí àwọn ọba sọ bí ẹni pé Ibrahim náà ló bí àwọn méjèèjì ló bí Yakub abẹ́kọ̀ọ́ ọlọ́run bá ní wọ́n wá bùnà lahu Ishaqa wa Ya'qub kí ni ní tó fi rí bẹ́ẹ̀ ọmọ ọmọ ẹni ni ní gbogbo ọ̀nà hátà nínú ṣẹ̀ríà ọmọkùnrin tá a bá bí ọmọkùnrin tọmọkùnrin ọ̀hún bá bí ọmọ èèyàn ni ọmọ bàbá òun bàbá àtòkè òun ọmọ rẹ̀ lọ́mọ ọmọ ẹ̀ nínú ṣẹ̀ríà torí wípé bí bàbá tó bí bí ò bá sí láyé èèyàn á sì sọ bàbá bàbá bàbá ẹni di bàbá èèyàn ó jogún ẹ̀ yóò sì jogun ọmọ náà bọ́mọ bá fàyè tó bá fàyè lẹ̀ ṣáájú ẹ̀ gbogbo ìwọ̀ tí ń bẹ lórí bàbá tó bí ni náà ló ń bẹ lórí baba bàbá èèyàn ń ṣe pa wá láṣẹ ká ṣe dáadáa sí bàbá tó bí wa baba baba wa náà gbogbo ìdájọ́ yẹn náà ṣiṣẹ́ lérí ẹ̀ àmọ́ ọmọ tí ọmọ obìnrin èèyàn bá bí sílé ọkọ ọmọ èèyàn náà ni ní ti bíbí ní ti ran ṣùgbọ́n ní ṣẹ̀ríà ìsọmọ èèyàn nínú ìdájọ́ ló fi jẹ́ pé o lè lọ jogún bàbá ìyá rẹ nínú ṣẹ̀ríà àmọ́ o lè jogún bàbá bàbá rẹ tí ọmọ bá ti so mọ́ bàbá kan látara ọmọkùnrin ó jogún ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ti so mọ́ bàbá kan látara obìnrin èèyàn ò lè jogún ẹ̀ ìyẹn nínú ṣẹ̀ríà tọ́lọ́hún àmọ́ bí yẹn bá délẹ̀ sáà lè rí ìdájọ́ ẹ lò lọ́dọ̀ tí wá mì bàbá kan ó bímọ ọkùnrin ó bímọ obìnrin ọmọ ọkùnrin òun bímọ ọkùnrin ọmọ obìnrin òun náà tún bímọ ọkùnrin bàbá àwọn méjèèjì bàbá àtìyá àwọn ilé wọn fayé lẹ̀ ó wá kù bàbá bàbá bàbá ìyá àwọn ọmọ grandson yẹn ọkùnrin làwọn méjèèjì èyí tó gba ipasẹ̀ ọmọkùnrin kan bàbá yẹn nìkan ló lè jogún bàbá bàbá èyí tó gba ipasẹ̀ ọmọbìnrin kò lè jogún bàbá ìyá ẹ̀ bàbá wa fẹ́ fi ọpọlọ wò ó n ta sọ ni pé ẹ wá náà ṣé tí ìyá rẹ̀ bá ń bẹ láyé ṣé ò ní jogún bàbá yẹn yóò jẹ ìrẹ́gbẹ́ bàbá kí ló wáá dé ọmọkùnrin kan tó fi lẹ̀ ẹ wá ní kò ní jogún ẹ ló fi jẹ́ pọ́rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ agbárí kì í ṣe tá a kàn máa ń lọ́pọ̀ lọ́sí òfin ọlọ́run ó ní ẹni tó tó bá ti lé líǹkì bàbá kan tú ọmọbìnrin ò lè jogún bàbá yẹn wọ́n sẹ́ pé tú ọkùnrin ló fi líǹkì ọba tó ipò hundred tó bá lájẹ̀ pọ́kùnrin ló líǹkì ọmọ ènìyàn tí ò bá ti sáwọn tó wà láàrin òjòkó bàbá bàbá bàbá ọjọ́gún ẹ̀ yàkú Isaac ọmọ Ibrahim ni lọ́mọkùnrin ó tún wá bí Yakub Yakub jẹ́ ọmọ Ishaq tí Ishaq jẹ́ ọmọ Ibrahim ní gbogbo ọ̀nà ni Yakub náà fi jọmọ Ibrahim nínú bíbí àti nínú ṣẹ̀ríà lọ́lọ́wọ́n ọba fi wá kó papọ̀ ọlọ́wọ́n ọba ni wà wá hábínà ẹ̀lẹ́hùn Ishaq wa Yakub ọba láwa la fi ta Ibrahim lọ́rẹ afúnni Isaac bẹ́ẹ̀ sì la tún fún lọ́mọ ọmọ tí a mọ̀ sí akó ọlọ́run ní Isaac tẹ́rí yẹn àwọn ọlọ́run ọba fi mọ̀nà láti kékeré ajé kó dọ́lọ́run ọba mọ̀ kò forí kanlẹ̀ fóòsà a sì tún ṣe lánàbí ọlọ́run yakubu náà láti pín nísìn ló ti dọ́lọ̀ wọn bá mà kò forí kanlẹ̀ fóòsà àtúnṣe náà lánàbí ọlọ́run ṣùgbọ́n bàbá wọn ibrahim inú òsànàbí òun sí àánú ọlọ́run ló lè bá ṣùgbọ́n isaac bàbá rẹ̀ ibrahim ni láti pín ní sí lànàbí ibrahim ti fọ́ ọlọ́run mọ́ bákan náà isaac ó náà láti pín nísì ló náà ti fọ ọlọ́run mọ́ yakub tí í ṣe ọmọ tiẹ̀ náà ọlọ́run ọba fi sọ wípé kullan hadaina isaac àti yakub àwọn méjèèjì àfọ̀nàmọ̀ wọn wọn ò ṣẹ́bọrí tọ́lọ́run ọba ni wọ́n ń ṣe yàtọ̀ sí yẹn a tún méjèèjì lánàá bí ọlọ́run ọlọ́run ọba ní ànábì Nuh عليه الصلاة والسلام هدينا من قبل apulẹ̀ ti fọ̀nà mú ṣáájú kí Ibrahim ó tó dáyé torí pé Noah òun ṣáájú Ibrahim Noah nínú àwọn àrọmọdọ́mọ Adam bẹ́ẹ̀ bá mú Adam á lọ sórí àwọn àrọmọdọ́mọ Adam Sheth táwọn bá ń pè ní Shitu ànábì ọlọ́run nínú àwọn ọmọ Adam rí ìpele kejì nínú àwọn ọmọ Adam nínú àwọn ọmọ Adam ó ní Idris nínú àwọn ọmọ Adam lẹ́yìn àwọn yẹn ni Nóà tó wá dé ìgbà tí Nóà wá dé àwọn ìpele ìpele ìpele ọmọ Adam ó ní Nóà nígbà táwọn èèyàn wá sàṣe mọ́ṣe lásìkò Nóà ọlọ́run bá wá pa gbogbo ayé rẹ̀ àyàfà wọn tí wọ́n gba tinú ànìkan ni wọ́n ṣẹ́kù àwọn èèyàn péréte náà kù àwọn tó wá kù yẹn nínú àrọ́mọdọ́mọ àwọn yẹn ni Ibrahim ti wá jáde lọ́lọ́mọ bá fi sọ wípé wà ní hàn hadaina min qabl ọlọ́wọ́n bá ní kẹrà náàbì núwà ọlọ́wọ́n bá ti fọ̀nà mòun náà ṣáájú kí Ibrahim tó dáyé wà ní búrìyà ti ní ìdáhùn Dawud wa Sulaiman nínú àwọn àrọmọdọ́mọ Ibrahim nínú àwọn tọ́lọ́wọ́ bá fi kẹ́ ànábì Ibrahim kìí ṣe Isaac àti Yakub nìkan Wa ذريته داود وسليمان ومن ذريته Wa وسليمان nínú àwọn tó ṣe wípé béèyàn bá bí ọ bínú tèèyàn béèyàn bá lọ́mọ kankan láyé béèyàn bá ti lẹ́yọ kan nù wọn ó tó ọlọ́run láwa tún kẹ́ Ibrahim a ní kó jáde nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ Dáúdù wa Sulaiman anabi Dawud àtànabi Sulaiman àwọn àfọnímọ̀ tafsir Imam Sabuni wọ́n ní ọlọ́run pa àwọn méjèèjì papọ̀ torí pa nàbí ọlọ́run ọba ni wọ́n wọ́n tún jọba ọlọ́run pa méjèèjì papọ̀ fún Dawud àti Sulaiman anabi Dawud ọlọ́run ọba ṣe lánàbì anabi Dawud ọlọ́run ọba tún ṣe é lọ́ba bákan náà Suleiman tí í ṣe ọmọ ànábì Dáúd ọlọ́run ọba ṣe lánàbì ọlọ́run ọba tún ṣe é lọ́ba ìdí nìyẹn tó fi àwọn méjèèjì wà qala alhamdulillah. وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. Ànábì Dáúd àti ọmọ rẹ̀ Suleiman nígbà tí wọ́n wo oore tọ́lọ́wọ́n bá ṣe fún wọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fáwọn méjèèjì wàkọ́ọ́lá àwọn méjèèjì wá sọ wípé alhamdulillah amọ̀dúpẹ́ fọ́lọ́hun وقال الحمد لله الذي فضلنا على ọlá àdúpẹ́ fún ọlọ́run ọba tó ṣe àjùlọ fún wa ó ní ká ju ọ̀pọ̀ èèyàn lọ nínú àwọn ẹrúsìn ọlọ́run ọlọ́run gbé wa ga nípò ọlọ́run ọba pọ́n wa lé ó pa nǹkan méjì papọ̀ fún wa nínú nǹkan téèyàn fi ṣe ayé àti èyí téèyàn fi sọ̀run ó sì wá lánàá bì kọ́run wa ó lè dá ó sì wá lọ́ba ká lè tún darí ayé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí máa tẹ ìkẹ́ rẹ̀ fẹ́ni tó bá wù ní lóbi jẹ́ kíntàn ọba fẹ́ bẹ̀ lọ mọ́ máa sẹ́nu kù kò sí nǹkan kan tó ṣòro ó ṣe fọ́lọ́ tọ́wá ní ọlọ́run ẹ mi ò lè sọ pé kó fi gbogbo ara ṣe torí pé mò ń wò pé iṣẹ́ tí mò ń ṣe kò mi ò lè di multimillionaire bẹ̀tí ah, ah, kò sáà ọlọ́run kí n má yọ kí n má tọrọ tọrọ èyí tó ń fẹ́ kò sí kankan tó ṣòro fún tí ò lè ṣe àwọn tó ṣe é fún kì í ṣe kó wọ́n lórí méjì kì í ṣe pé kankan ni wọ́n ṣe ọlọ́run ọba ìyá máa tẹ́ ìkẹ́ rẹ̀ fẹ́ni tó bá wù kéèyàn wá tọrọ tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ànábì Dáúd alayhi salatu wassalam ọlọ́run ọba ó rọ irin fún ó rọ ẹyẹ fún Dáúd ó darí ó kọ̀ntró ẹyẹ àṣẹ kékeré wà ní ti anabi dawud lẹ́gbẹ̀ẹ́ sulaiman ọmọ ẹ̀ sulaiman débi pé wá tún bẹ lọ wípé olímúná máa ti kọ̀ tọ́ èrò wà ó ti náà min kulli shay. anabi suleiman aleyhisalatu wasalam ó ní olimna mantiqa tayr ọlọ́run ọba ní káwa ó gbọ́ ntẹ́yẹ ń wí bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ àwa a sì gbọ́ gbogbo èèyàn yòókù lè má gbọ́ wa utina min kulli shay nínú gbogbo tí ẹ̀dá máa ń ní tí ẹ̀dá fi sọ pé òun ráyé wá pẹ̀dá fi sọ pé òun lọ́lá èyí tó pọ̀ ọlọ́run ọba ṣe wa mẹ́rin إن إن هذا لهو الفضل المبين dájúdájú èyí tọ́lọ́wọ́ bá ṣe yìí fún wa ọlá tó mà tóbi mà ní olófà tá a bá lọ sínú súrátù namli anabi suleiman ọlọ́run fún lọ́lá ó sì fọlá hàn ó fi ọlá hàn ayé gbogbo ẹni tó bá wá lọ́lá tí ò bá wá lọ ṣe tọ́lọ́run ó kù sọ́wọ́ ẹ̀ kéèyàn ó ní ọlá ẹ máa tọ Suleiman lẹ́yìn nínú suratu namli tọ́lọ́wọ́n bá ti ń sọ̀rọ̀ nípa tó ṣẹlẹ̀ láàrin anabi Suleiman àti Balqis anabi Suleiman fi ọlá hàn Balqis Balqis wọ ààfin Suleiman ó wá ń ka aṣọ ọba ní Balqis ó jẹ́ ọba sábàì ìlú kan náà ń pè ní sábàì wọ́n ń pè ní Queen of Sheba Balqis ọba lona láàyè ẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wárí fún ṣùgbọ́n jàmọ́ nǹkan ju nǹkan lọ ọlá ju ọlá lọ bólówó mi bá tún dọ́dọ̀ olówó ẹgbẹ́ ẹ̀ yóò gbàgbé kú ní kankan ìgbà tí Balqis tó dọ́dọ̀ ànábì Suleiman tó kọ́kọ́ wọnú ààfin Suleiman Balqis wá ń ká aṣọ sókè ìntí ń rí níwájú odò lópin kò mọ̀ pé gíláàsì ni àṣẹ gbogbo táìsá ńlẹ̀ yìí àṣẹ bàrúfù nìyẹn àwọn èèyàn tó ṣáájú ti lo ọlá ọwọ́ alẹ́ táìsí inú ilé rẹ ní òjò kírun mọ́ ní kò jọ ọgbà anabi Sulaiman aleyhi salatu wa salam Balqis wa balona oní èso lòsì ṣùgbọ́n gbà tí ń bọ̀ ó rò wípé omi ni ṣe mọ̀ pé téèyàn bá woru táìsí irú nǹkan ẹ̀ bí ó ṣe rí ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá rí lọ́kàn yẹn mọ̀ pé kì í sọ ni kẹ́ ẹ wo substance ẹ wo material bí ó ṣe rí. ìgbà tí Balkis tó dé ààfin Suleiman hasibati olùjata odò ló pè é ó rò pó mi lòún wò lọ́ọ̀kan. wàkàṣàfàtì àrùn sáfà ìhà. ó wá ń ká aṣọ rẹ̀ sókè kó bá a lè tẹ̀sẹ̀ bodò kó tó dọ́dọ̀ Suleiman wá dúró lọ́ọ̀kan òun àwọn ọlọ́lá náà nù Suleiman wa ń wo lọ́ọ̀kan ẹ̀hẹ́n. ọ̀la ìnáwó sọ̀rí fún Suleiman ní ẹ sọ fún kó ká sọ ọ́ lẹ̀ iná sọ̀rí fún mumaradun. ìnáwó sọ̀rí fún mumaradun mi kọ́ọ̀rì. إنه صرح ممرد من قوارير Ànábì Suleiman ó sọ nǹkan mẹ́ta wípé ẹ sọ fún iná òun sọ́rí hún ààfin wa ló dé yẹn ibi táwa ti ń sọlá ibẹ̀ ló wọ yẹn mùmọ́rọ̀dún tí wọ́n bá ní mùmọ́rọ̀dún ó náà ní nǹkan tó ṣe wípé àpèjúwe la lè fi wé ní èdè lárúbáwá tí wọ́n bá ní amúrọ́dù lèèyàn ò lẹ́yìn tó ṣe wípé kò nírun kankan lágbọ̀n àmọ́rọ́dù ẹni tó ṣe wípé àgbọn ọmọ èké tí ò kò tí àfọ ha báyìí nǹkan kan ò lè kò lè kàn yẹn bẹ́ẹ̀ wọn ò ní àmọ́rọ́dù ọwọ́ ni sọ́ọ̀rẹ́ ohun mumarrat. sọ̀rẹ́ fún mumarrat. ààfin wa tọ́ ìta tẹ́sílẹ̀ torí yẹn mumarrat ni kì í ṣe ń tí nǹkan kan lè hàn yẹn lẹ́sẹ̀ ń bẹ̀ kì í ṣe ń yọ ni kì í ṣe ń tọ́ ẹgbẹ́ wa ìyẹ̀pẹ̀ kan sì yí mi lẹ́sẹ̀ láà mọ̀mọ́rọ̀dún mi kọ̀ wá rí kí wá ṣe kó sàdédé ń dẹ́ lásán glass ó ní mi kọ̀ wá rí dígí ni gíláàsì ni bó ṣe rí yẹn sọ fún kó ká sọ yẹn lẹ̀ kì í sódò. wàhálà tó rọ́bì ní galamtu nafsi. lójú ẹsẹ̀ ní Balikisu ní pé ah, ọlọ́run ọba mi mo ti ṣàbòsí fẹ́mi ara mi ọláwo ni mo ní tí mi ò sin lọ́hùn àwọn ọlá rèé tí wọ́n sì tún ń sin tọ́lọ́ ìgbà míì ń bẹ èèyàn àfi ọlá pé èèyàn sẹ́sìn lóbi jẹ́ pé ẹni tọ́lọ́ ń bá kù lówó tí ọba lẹ́sìn ìyá ń jẹ́ bọ́lọ̀ ń bá fẹ́ kẹ́ ẹrú ẹ̀ afun lẹ́sìn àtúnwá fún ní àrísìkì oore tó ga ni ìyẹn ní ìpele àkọ́kọ́ nígbà tánẹ́bí pín àwọn èèyàn sọ́nà mẹ́rin ànẹ́bí ní mẹ́rin lèèyàn àwọn ènìyàn kan ń bẹ nínú ẹ̀dá ọlọ́run razaqahu Allahu malan ọlọ́run ọba fún lárísìkì wà ilman ọlọ́run tó wá fún lágbóyè ẹ̀sìn anábì ní àwọn ènìyàn náà wà nípò àkọ́kọ́ owó ń bẹ àrísìkì ń bẹ àgbóyè ẹ̀sìn tó wá tẹ̀lé ó wá ń rí owó yẹn ná síbi ìfẹ́ ọlọ́run ó fi ń ṣe tọ́lọ́run irú èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ànábì Sulaiman Balqis lójú ẹsẹ̀ ló ń sọ pé ní ìsọ́lá ń tóní ẹ̀kù sí ọlọ́run mọ̀ sàbò sí tanra mi jẹ́ kí ni mo ní tí n fi wá ṣe tọ́lọ́run ọ̀làrí tí wọ́n tún ṣe tọ́lọ́run. wà á sílámù tó ní lọ ẹ má yẹ̀yẹ̀ ṣe wá sí kankan fún mi mo ti gbà fún Sulaiman ẹ̀sìn tó pè mí síhun náà ni mo ṣetán láti máa ṣe mo juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba tí ń kẹ́ gbogbo ayé gbogbo ẹ̀dá Balqis orí ọlá àwọn kan bẹ bẹ́ẹ̀ láyé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ànábì fi ọlá pè wọ́n sẹ́sìn ọ̀kan nu wọ́n jọ kan ànábì fún lọ́gọ́rùn-ún ràkúnmí ó lè yóò wá pọ̀ jù báyìí ẹ bá ń dúpẹ́ lọ ànábì dẹ́tún fún lọ́gọ́rùn-ún kà sí bó ṣe wá lanu kọ̀mọ́ tó lè sọ arábìnrin ẹni lọ́gọ́rùn kan sí three hundred jẹ̀mọ́ ràkúnmí kan amọ̀túmẹ̀ arábìnrin ẹkú fún ọmọ àpòlọ ẹni yóò ti gbà sí láàfin ṣe mùsùlùmí o nígbà tí wọ́n darí ogun Khaybar ẹni ẹni tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo ayé ìkọ̀sẹ́ni tí mo kórìíra àfi Muhammad ṣùgbọ́n lẹ́ni kò sí ẹni tí mo fẹ́ràn tó ní gbogbo orí ilẹ̀ wa ọba àgbà Islam àwọn èèyàn bẹ́ẹ̀ ń bẹ bẹ́ẹ̀ tabaka hadith àrọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ìwọ tó wá lówó tó tún wá mọ̀ ọ́ lò láti fi ṣe tọ́lọ́ ẹ̀mọ̀ pólítọ̀ ọ̀hún ó dáràn gẹ́gẹ́ bó ìjẹ́pẹ́ ni tó nímọ̀ tí ò tún mọ̀ ọ́ lò láti fi ṣe tọ́lọ́ Sulaiman ọlọ́run ọba jogún ọlá fún tó bù háyà ìyẹn nìkan tún